ní aago mẹ́sàn-án àbọ̀ títí di aago mẹ́wàá àbọ̀ tí àwọn àfáàwọ̀ àgbà fadilatu sheikh suleiman muhammed al-awwal amúbíyẹyà hafidhahum allahu ta'ala wa ra'ahum kọ́lọ́n kójọ kó jẹ́ kárí wọn pẹ́ lórí dáadáa èyí tí wọ́n máa ń bá ní yànnà náà rọ̀ ẹ̀sìn àwọn àfáàwọ̀ ti wà ní ìkàlẹ̀ ní àárọ̀ yìí pẹ̀lú ògo tí a láǹfààní láti béèrè àwọn ìbéèrè wa èyí tó bá rú wa lójú nínú tí sọ Abi ọlọ́run bá Allah subhanahu wa ta'ala kó má ṣe léyìí ní àsọmọ fún wọn bákan náà ẹnì kọ̀ọ̀kan wa kó má ṣe ìgbà ní ìjọsìn kó fi sínú mizan hasanati wa la hawla wala quwwata illa billah ṣáájú kí àwọn àfọwà kí wọ́n tó bá ní bẹ̀rẹ̀ àti àbágbàgbé àrí pé níjẹ̀jọ́ a sọ fún wa wípé ètò yìí ó ní bùkátà sí onígbọ̀wọ́ kan sí àti àrí pé a ní onígbọ̀wọ́ kan bákan náà ó kù ẹnìkan ìdajì ni àwọn ènìyàn ń gbé àwọn náà ni ọ̀tọ̀kọ̀taya tí a bí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala kọlọ̀ kọ́mọ̀ jẹ́ káàrin yóò dàrú láíláí àwọn àbí ọlọ́run bá fún yín gbogbo ìná tẹ́ ń ná ọlọ́run kó dákun kó máa bá ní fi ọ̀pọ̀ kó máa bá ní fi rọ́pò fún yín kó wá fi sínú mizana hasanati yín àwa ní bùkátà sí onígbọ̀wọ́ kan sí àyè tí yóò fi lè jẹ́ kí ó jẹ́ odidi àbí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala kọ́mọ̀ṣẹ́ ìṣe nírọ̀rùn kó sì gbà níjọsìn àti àbáwá rí ẹni tó fẹ́ béèrè ìbéèrè kan àbí kejì lórí rẹ̀ ẹ jẹ́ ká pè sí orí àwọn ẹ̀rọ tá a fẹ́ pè fún wa yìí zero eight zero five three five six one one three one zero eight zero five three five six one one three one lẹ́ẹ̀kan sí three zero eight eh, zero eight zero five three five five eh, six one one. three one àbí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala kó mọ́ṣẹ́ ìṣe nírọ̀rùn kó sì gbá ní ìjọsìn. A'udhu billahi minash shaytanir rajim. Bismillahir rahmanir rahim. Ya ayyuhal ladhina amanu إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون أعانكم الله الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فالسلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله وبركاته أقبل نفو بريد أتوتو دينيو الحمد لله أمبا نمو أنا كثير كما داي فروسي واو أمين ìfọ̀kànbalẹ̀ kọ́mọ yọkù ní sẹ̀mí wa o. àmín. jàmáà àwọn dúpẹ́ lọ́dọ̀ ọba dẹ́dà a sì ń bẹ̀ kọjọ́ kó tó bá ní sàlékún ìkẹ́ àti ìgẹ́ rẹ̀ fún ànábì sallallahu alaihi wasallam ẹni tó bá dẹ́dà ìran láti bàmà jẹ́kẹ̀ fún gbogbo ayé jàmáà àtúwáńkì àtúntúra wá kí wípé gbogbo àwọn alájì wa tí wọ́n ti dé yìí ọba dẹ́dà mẹ́jẹ̀ wá dé lọ́wọ́ kú o gbogbo àwọn tẹ́ bá lé náà làwíwá tá a fẹ́ lọ́dún tí ò ṣeé ṣe ọba dẹ́dà dákun jẹ́ alẹ́ lọ́dún tí ń bọ̀ o gbogbo ẹni tí lọ rí gbà o mọ̀jẹ̀ ọba jẹ́ o gbogbo ẹni tí wọ́n ti lọ jẹ́ náà òfojú ba bẹ́ o mọ̀jẹ̀ aṣáájì lẹ́nu yín o dákun ọba dẹ́dà lẹ́yìn ìgbà tá a sọ ìwọ̀ tàwọn aláàjì tàn ìbàdàn aká padà sí ibi tí a fi ọ̀rọ̀ kọ̀ sí kó nípa à sọ̀rọ̀ lọ́dún o náà ni ọ̀rọ̀ zaka tá a ní a sọ kẹ́yìn a ṣe sílátùl máa òun náà ni lizakati ṣurutun khamsatun lizakati ṣurutun khamsatun zakata ń yọ yìí ó ní májẹ̀mú márùn-ún májẹ̀mú márùn-ún yìí ibẹ̀ náà là á ṣàlàyé kẹ́yìn ṣùgbọ́n àwọn ibìkan bẹ tó ní ìsìnà ìyáàt á ṣàlàyé rẹ̀ ó ní àwọn tó pé àmọ́yọ̀ wọn tó pé la yushtaratu fi ikhrajiha mubiyu ilhaul so àwa mọ̀ májàmú márùn tá a wí tá a fi máa yọ zaka àkọ́kọ́ ni ṣòríyà ẹni tí ó yọ zaka ọ̀gbọ̀rọ̀ jẹ̀rú nítorí pé máa màláka àlàábùdù wà máa màláka lísẹ̀ yìí di yìí torí pé ẹrú àtò àti tó ní olówó rẹ̀ ó ṣe kíni o ńlóní alìṣòríyà ìjọmọlúwàbí gbẹmí àti ìfìjọrílẹ̀ nìyí tọba dẹ́dọ̀ ò sí wá ní ẹrú lábẹ́ ẹnì kankan àfi fún ọba dẹ́dà nìkan àdúpọ̀ tẹ pé ìwọ̀n jẹ́rú fún o ẹlẹ́ẹ̀kejì ali islam ẹni tí ó yọ zaka gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí nítorí pé ọba dẹ́dà ní wà mọ́mọ́ náà wọn á mi nínú náà fàkọ́tù ń ilà annahum kafaru billahi wa rasuli ẹni tó gba zaka rẹ̀ ó ní mùsùlùmí tí wọ́n fi ìlì fọ́ọ̀mù fún ta náà ní mùsùlùmí ó ní gbogbo ẹni tó gbà lódodo pé kò sọ́ba kan tí ìjọsìn tó sí àfi ọba dẹ́dà yìí àwọn òjíṣẹ́ pátá ẹrú ọlọ́run ọba ni wọ́n ẹ̀dá tọ́lọ̀ ń dá ni wọ́n bó ṣe dá àwa náà ó wá gbọ́lá fáwọn pẹ̀lú bó ṣe kí ni ọ̀ràn wọn ń fẹ́ irú ẹni bẹ́ẹ̀ kò ní wá pa nǹkan kan pọ̀ mọ́ lọ́hùn kò ní forí balẹ̀ fún nǹkan mi kò ní nígbàgbọ́ nú omi kan pé omi kì í bà tí ni hmm. bọ́ọ̀lù ń gan bá sọ pé òun ti nǹkan kan omi yóò sì kì í lọ bí wọ́n sọ pé wọ́n fọ ọlọ́mọ kì í mọ bẹ́ẹ̀ ń pápá rẹ̀ dọ́ọ̀ká kèégbé lọ sọ́dọ̀ ẹ̀dá dáàdi mi ẹjọ́ ẹ má sọ lọ́rùn ẹ fún lọ́mọ gbogbo àwọn nǹkan báyìí amúnmọ́ ní wà lọ́pọ̀lọpọ̀ ọgbà Islam gbọ́dọ̀ dùn lára béèyàn bá yan zaka tó sì ní tí ń forí balẹ̀ fún nù lé ń wọ́n kọ zaka rẹ̀ lẹ́sọ̀ gbọ́kẹ́ ṣe mùsùlùmí hmm. níta fẹ́fà yóni èèyàn yan zaka ó ní òṣòlẹ̀ òṣòlẹ̀ tìyàn wá ṣe àgbárí òkú ni wọ́n fi ṣe ó sì gbà pé àgbárí òkú òun ní ọmọ mú èrò wá olótún lè lé èrò lọ gbogbo àwọn nǹkan yìí lọ́sẹ̀ yìí abọ́pà lódodo ọmọ méjì tó ń bí ìbejì ní ó ti ní òrèkóòrè tí ìgbọ́dọ̀ máa ṣe èkúrú fún ọ èkúrú yẹn òun ni èṣù ọmọ gbà kẹ́mi ọmọ eégún torí wípé ọlọ́run lágbára tiẹ̀ èṣù náà lágbára tiẹ̀ tó bá jẹ́ pé ọlọ́run ọ̀bà lágbára tiẹ̀ kí ni kí ọlọ́run wò èṣù rẹ̀ sí láti ẹjọ́ yìí tí ó sì padà nù búburú àwọn àdìọ̀kẹ́ burúkú báyìí tàbí kéèyàn ọmọ yọ sàká ó sì gbà wípé gbogbo ọtí ń kú ládùúgbò àwọn ọlọ́run kí ń pa wọ́n. ẹja sọ tọrọ àwọn ìyá yẹn ní bẹ́ńbẹ́. ọlọ́run yìí ṣe bí. àwọn ìyá wo mélòó náà gẹ́gẹ́ kúkú tó bá a jẹ́ pé ẹnìkan bẹ tí ń jàjẹ́ tí àjẹrẹ̀ wá nítumọ̀ sọ yẹ kí ebi ọmọ ọ̀pọ̀ náà hmm. àtàpàjọ orí kọ́yẹ́kájọ jẹun àtẹ̀dọ̀jọ́ kẹ̀kọ́ ẹ̀ká jẹ́ ọ jẹun so ẹ̀ ń bá jẹ́ pọ́lọ̀ ló ní ọkàn ti ọ balẹ̀ ẹ̀ ń tí ń yọ jàkàtí gbogbo àwọn nǹkan ìwà nú ẹrú rẹ̀ oníṣẹ́rẹ́ ti máa ń mì sẹ́rẹ̀ ìlọ́lọ́ rẹ̀ tí ọba ti dún òdi ọ̀dàánu bí ọba ti dún òdi òní dàánu tí ń yọ ọ̀gbọ́sàkà yín o alájì hmm. alájà ọ̀gbọ́sàkà yín o kéèyàn máa bọ́ ni sùn kọ́ máa bọ́ ni jí kọ́ gbà wípé ọ̀ní ní ọmọ ọpọwó fóun kèé sọ lọ́hùn ó sùn forí balẹ̀ fún un tó bá gbàdọ̀ rẹ̀ òjúbà náà lọ ó ní gbogbo orú eléyìí ẹ ń bá dì rẹ̀ wọ́n ní ọmọ bomi kó sì sọ ìjàpá èyí gbé mi ọlọ́run gbé ọmọ èyí gbé mi ní gbé ẹ̀rẹ́ kìí sí fún omi ọlọ́run gbàdàkì eléyìí o islam ó dùn báyìí odi mélòó odi méjì milikun nisọ déédé ntọ́ba adẹ́dà gbé kalẹ̀ wípé tó ọba ti ní nǹkan déédé débi báyìí o wọ́n ní sọ́bù náà ni alimikidaru lẹ́dí rọ́tàbà ṣáríù bu wùjúbà zakati alábùlùgì òun náà ni déédé òṣùwọ̀n kan déédéé òdiwọ̀n nǹkan kan nínú owó ni o nínú ẹran ni o nínú kókó ni o tọ́ba adẹ́dà gbé kalẹ̀ pé tọ́ ọba ti ní débì ọ̀ọ́yọ̀ nǹkan báyìí. ní ìsìn nine million lápẹ̀rẹ̀ lápẹ̀rẹ̀ ká sọ pé nine million lápẹ̀rẹ̀ ni zakawọ́ a sọ̀rọ̀ àti mọ́yìn gẹ́ẹ̀tì ẹ̀hún lónìí zakawọ́ nine million naira ni zakawọ́ tí ọba ní lọ láti ìsìn tó wá di pé bùkà tó ọba lọ tó fi wá dì sí yọ̀ọ́ sọ̀rọ̀ mẹ́ẹ̀ ṣùgbọ́n gbà téèyàn wà iye owó ti ẹ̀wò tó nílọ ó ní eight point five ṣàkíyèsí dandan fún báwọn ó di mẹ́ta ẹlẹ́ẹ̀kẹrin istikrọ́rùn alistikrọ́r owó yìí ó gbọ́dọ̀ jẹ́ maalun mustaqirrun laysa bi urdatin litalaf wala li adami tamakuni owó yẹn káfẹ́ lọ sàkà mbẹ́ dúkà sáfẹ́ lọ sàkà mbẹ́ ọ gbọ́dọ̀ jẹ́ nítorí ìdìjókòó lọ́wọ́ ẹni tí ó ti yọ sàkà jẹ́mọ́ àfẹ́ ká gbọ́ bí ẹjọ́ ẹ dákun àlìsìkìrọ́ọ̀rù ìkẹ́ ọlọ́run ti ṣe fún wa o àwa ń bọ̀ téèyàn bá fi lé rẹ́ǹtì ó fi lé rẹ́ǹtì bí sáà jù máa ṣe nu ilé tó kọ́ ó tó fifty àwọn kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ten ten ni lọ́dọọdún láti ẹ̀mẹ́ sí fifty million ni ọwọ́ apá gbogbo owó ìpọ̀ owó ń lọ bí eight hundred fifty million a ní kò ní yọ zaka bó ṣe gba gbogbo eight hundred fifty million lójú ẹ̀sẹ̀ kò ní yọ zaka mbẹ́ torí owó yẹn kò lè rí ìdíjókò owó táàbì yọ zaka mbẹ́ gbọ́dọ̀ rí ìdíjókò torí kíni nítorí pé kánẹ́tì háàdì ilẹ̀ àmúwálù ọ̀rùbọ̀tán lè tálàf owó tó lè lọ lọ́wọ́ èèyàn ni wọ́n ní kí ló lè lọ àlùbẹ́jù kọ́ lè yẹ lè hẹ́dìm àlùbẹ́jù hadiyin hadiyin ilé lewó àtẹnitàn táwọn sẹ́mi wọ́n àpè sẹ́mi gbogbo lọ́wọ́ òjò lè gbélé àmọ́ pé ìwòlè ṣẹlẹ̀ ṣùgbọ́n ọba dọ́dà wọn náà fún tó lè ṣẹlẹ̀ yìí sówó yìí òun ọ̀bọ̀ owó ìlú lọ́wọ́ rẹ nígbà ló pé tí bùkátà rí ọ̀bà gbé lọ tó fi apọ́dún kan ìgbà ló tó di tiẹ̀ nítorí wípé tí wọ́n torí ẹ̀sán ètí rẹ̀ náà sáfìsì yẹn. ṣùgbọ́n ọ̀rùn jẹ́mọ́ ẹ̀dá kọjá gbọ́yé ká tó tó sọ àwọn ẹlẹ́sẹ̀tì ni gbáwo ni tọ́pìkì tẹ̀ ṣe pé à ń kọ́lé ta àìsí ìsọ̀rọ̀ débi yẹn o ní tá à ń bọ́ àbọ̀ nítorí pé à ń filé rẹ́ǹtì kọ́dà kọ̀ mẹ́jẹ̀ lé gan mo ní kí ni fi rẹ́ǹtì ń tiẹ̀ ó ń filé rẹ́ǹtì yóò gbé fáàn lóló wọn fi soko kò sí ní tó fi ọlọ́kàn balẹ̀ ní ọmọ lóyò dé ló bu bí ìlàjì ilẹ̀ lọ tàgbàrà wọ́ ló gbé ìpè orí rẹ̀ ìntàwí nìyẹn bákan náà hisatul mudarabi inda malik limali ìyàtọ̀ mẹ́ta méjèèjì almudoraba ọ̀rọ̀ padà kan náà òun ni kí a àti b ọjọ́ ọmọ ṣe business a òun ló gbówó lẹ̀ twenty million naira b òun lòun ṣe wàhálà kí ni business wọn màálù lẹ̀ ń ta wọn lọ kó olówó láti ilẹ̀ haúsá wọ́n wá ní àwọn ọmọ ṣe ìṣirò orí kí ni wọ́n lọ wọ́n lọ wọ́n lọ wọ́n bọ̀ wọ́n lọ wọ́n lọ wọ́n lọ wọ́n bọ̀ ọdún kan wá pé bram tọ́dún kan pé bàbá olówó gbowó padà tọ́dún kan fi pé bàbá ilé náà yé máa lọ wọ́n wá da ogun ẹ̀lẹ́ owó ti di thirty million alimani kò ẹ̀ lówó ó five million ìlùmọ̀dọ́rọ̀ ẹ̀ tí a dọ́rọ̀ bá ṣe jẹ́ pé òun ní lọ sí wàhálà wà pẹ̀lú òun òun náà five million naira kí láwàá sí ẹni tí ń fowó ìṣòwò yìí òun ó mú five million rẹ̀ yóò ra ju àpò tó bá jẹ́ pé zaka five million owó ọ̀rọ̀dún kò ní yọ zaka one naira mbẹ́ tó náà bá wá lọ fi pamọ́ kí bùkátà òde bẹ́ẹ̀ fòdìdí ọdún kan àwa tún ọdún zaka bá jẹ́ six million zaka ò tún wọ́wọ́ abáwọdún zàkàjẹ́ four point five zàkàtì owó torí kò sì ní ju tó ju agbótiẹ̀jẹ̀ five million gẹ́gẹ́ zàkà wọ̀ báwọn nítorí wípé kí ló dé tàbí wá ní kò gbọdọ̀ yọ zàkà ń bẹ̀ torí pé kò sí ìsìkìrọ̀rù kò sí kí ni o kò sí ìsìkìrọ̀rù àkọ́kọ́ bí ẹ ṣe ń lọ sí ń bọ̀ yìí kí sọ́pẹ́ ìdìbàdé nínú ìpìlẹ̀ owó yóò mì tó ti nìkò ní rí nǹkan ẹlẹ́ẹ̀kejì ìntí ẹ̀ pín ọ̀gẹ́gẹ́ tó lówó bá sọ lójú ẹsẹ̀ wípé nǹkan míì tó ti ọ̀kọ́ ọ̀sọ́ òhò èrìkè bísẹ́ǹsì mọ̀ kí ni ó bí mi fún kò ní ìrẹ́kẹ́ nílọ èyí tó ní inú ọlọ́wọ́ tẹ̀sẹ̀ wà á gbin òun náà bí pàtà àṣẹ gbin nǹkan tó ṣẹ̀fẹ̀ máa wù bọ̀ wọ́n ṣe àmú five million olówó lòun ṣe bísẹ́ǹsì mọ̀ five million tó kàn yóò ṣẹ̀ṣẹ̀ wà á ṣẹ̀ṣẹ̀ fi ṣẹ́tù sẹ́ni rẹ̀ tó náà bá ti pọ́ bá ń dirú dùgbà lọ́wọ́ rẹ̀ tọ́wọ́ sọ̀ká yóò ti yọ sàkà ń bẹ̀ ìbéèrè wà dé ẹni wọ́n ti lò fọ́dún kan owó ti twenty five million fún òun five million ti bá ẹni tí ẹjọ́ fi owó ṣòwò òun ti mú five million tiẹ̀ lọ ẹni tó lówó ojú méjì èjì rẹ̀ ni ó ti yọ zàká o wọ́n níbi ìbò owó òkùnlẹ̀ tọ́jọ́ twenty million ibẹ̀ nìkan kọ́ o five million tó jèrè náà yóò jàn mọ́ owó yẹn lè ànà òtábìrún lílẹ̀ asili ayu asilin asilun mustaqilun wa mustaqirun òun yóò jẹ five million yẹn mọ two twenty million nítorí pé twenty million owó tó níbi ìjókòó lọ́wọ́ rẹ̀ náà ni because arábẹ̀ ilé gbé twenty million lẹ̀ tí o sì fọwọ́ kàn fòdìdì ọdún kan bùkátà ọlọ́bẹ̀ kọlọ́bẹ̀ ni pé mo mọ̀ níbi ìkíní kan kò wà sásọ because kí bùkátà bá ń kàn lónìí ọ̀la nǹkan kan zaka wá wọ eight million ó ti gbowó kù three point five lọ́wọ́ ẹni wa nígbà àwọn sàkáàtì lọ́sẹ̀ nǹkan bọ̀ four million lọ jáde tẹ̀ mú two million náà mú two million three point five gbòódì ó kó two million lé ó di five point five sàkáàtì yẹ eight million lọ́dún kò ní yọ zaka ìdán ẹni ẹni kan yọ zaka e yọ yọ zaka nínú owó òpìlẹ̀ àtèrè yọ jẹ méjèèjì pọ̀ yọ yọ zaka lórí twenty five million b kò ní yọ kí ni o kò ní yọ zaka eléyìí ká sọ lásọ̀yẹjú ṣe wá rí mọ́jẹ̀mú ẹlẹ́ẹ̀karùn-ún ó ní ṣùlùlù haul mùsùlùmù haul kí in tá a fẹ́ yọ zakai kó pé ọdún kan lọ́wọ́ ẹni ọba adẹ́dà máa mọ̀ síbẹ̀ fún wa tòótọ́ jẹ́ àmì àṣírí kí mú ni mùmìnì Aisha radiyallahu ta'ala anha àrùbọ́ wípé ó sọ̀rọ̀ sọ wípé láàzàkátà fi máa lé hátà yẹ̀húlà àléyìn ilẹ̀ haolu ayé yọ zàká ń bi dúkìá tàbí yọ zàká àgbàtọ̀dún tó kọjá ní orí rẹ̀ harisa ń bẹnu sanadu yìí ó ń sinú ibnu abirijal harisa yìí asimu tábà wà pẹ̀lú asimu pẹ̀lú rẹ̀ nínú sanadu mi kámánì ní jìnnà bíi eléyìí gẹ́gẹ́ bí ìmáàmù àgbà ànáwáwí ṣe sàrẹ̀yà lórí àdìsí ìfẹsẹ̀múlẹ̀ mẹ́mbẹ̀ẹ́. àìyọ zàkà ń bi owó tá a fi sòwò àfihàn tó bá pọ́dún kan àìyọ zàkà nínú owó tá a nílọ tá a fi pamọ́ àti tó bá tó ni tó bá tó ọdún kan kí ló wọ́n àfà tó di orí bẹ́ẹ̀ lè ànà ṣẹ́rí àìdáìlẹ́mì ọ̀kọ́dìlànà wọ́pẹ́ mọ̀ ayíyànà fi ìzàkà tí ọba ọba fún alásìkò kan gbà tó a wípé moderation tó nítumọ̀ lórí yíyọ sàká níbi ntọ́lọ̀bá ń fún kálukú sáàmù sọ pé àzàkátù tẹ́jìbù fìlìmáàlì kúlà òṣùbò kúlà yàwó kúlà aṣọ́sìnì kúlà ṣar la, ìbádí ń táàmù fàmọ́ra ọlọ́run sí pé ọ̀sọ̀ọ̀sẹ̀ láàmú yọjọ́ ẹlòmíràn ah, ẹwọ akọlọ́sọ̀ọ̀sẹ̀ ni <laughs> ọlọ́run fàmọ́ àbàràbọ̀ two hundred thousand ni o lẹ́jẹ́ <laughs> akọlọ́ lójoojúmọ́ ìdé ni wàláyé one five ní màá sílẹ̀ o. so nínú ìsìláàmù ti tiwa o zakati ní àsìkò rẹ o òun náà lọ́dún kan ọdún kẹyìn tí ọba tí ì pé zakati ìdènà lọ́rùn ẹni tó sì ti jẹ́ gbogbo meje mẹ́rin ta kàṣíwájú ó ti ṣẹlẹ̀ tí pípé ọdún kan yìí ó ṣe ẹlẹ́ẹ̀karùn-ún rẹ̀ jẹ́mọ́ àwa ń bọ̀ eléyìí náà ní sọ fẹ́mi àtẹ̀yìn wípé dáadáa tá a bá ń ṣe bàbá olówó yọ tẹ́tẹ́ mílíọ̀nù náírà nínú dúkìá rẹ̀ lọ́sọ̀ọ̀sẹ̀ hín àfáwọn aláìní sọ́dọ̀kọ́ lòun kìí ṣe zàká o hmm. ẹ yọ zàká gẹ́gẹ́ nígbẹ̀yìn ọdún o bàbá olóyún yọ fifty mílíọ̀nù dúkìá rẹ̀ ń fi ń fún àwọn aláìní lóṣooṣù eléyìí ṣe zàká o fún wa pọ́dún kan làwọn afọ àbálọ bá padà wọlé àà ẹ ti ẹ̀dùn rẹ tẹ́yìn ọ̀bà gbọ́n yẹn kọ́ lọ́wọ́ gbọ́n ṣé ẹ̀ mọye mò ń ná fáwọn aláìní ní ọ̀sọ̀ọ̀sẹ̀ ni ọ̀dà káṣẹ̀ sọ pé mo ní ten billion naira lọ ẹ̀ kàkúlẹ̀tì ẹ̀ èyí sàkàtì ọ̀yọ́ mbẹ̀ wọ́n ní yorùbá bàbá yìí ọ̀yà ẹ̀ wá sí fifty fifty million sọ̀ọ̀sẹ̀ ẹ̀ wá wò sí ten billion lọ́wọ́ mi mo ti fọ́rọ̀ gan kọjá tó ní hmm, rọ̀ o àyíṣe báwo hmm. ọ̀rọ̀ ń tọ̀rọ̀ ẹ̀ sọ fún kọ̀tà jẹ́ ti ń sálùwàlà lọ́ba sì bọ̀ mọ́sálásí ní yànnà fílà rákà méjì yọ sàlámà yọ wà á yàn báwọn éètì ni hmm. inú ọ̀pá rẹ̀ sẹ́kù sàlámà fọ́ọ̀tì yọ́ bàbá olùmọ́ sáti padà ní wà ti ṣe é sí kàmọ́ bàbá abúbilali abú àìkírùn ẹ̀rọ bá di òpónù irú ọlá lẹ́sìn ìsìnkú ọlá ìlà ni mélòó ó ní mẹ́rin ọ̀pá mẹ́rin mm-hmm. ṣé bí etí mọ̀dà alẹ́ ní ìsìn ìfọ́lọ́ tí mo ní ọmọ sànkẹ́ fún rẹ̀ <laughs> bọ́ọ̀lù mọ̀dà alẹ́ fọ́lọ́ etí kọ́dà bí ọ bá ti ẹ̀sí sọ́mọ̀ náà búra ẹ̀ sáà rí ìyínsà lọ ni ọ wà báyìí torí kò lè ti ìsàgbó etí náà tẹ̀ ọ̀rọ̀ ń tọ̀ wọn tàṣe báwọn. pé gbogbo ẹ̀yin tó wo yín tíṣà káwọ̀ tẹ́ ẹ wá ń gọ síbi pẹ́ǹsì sàárà ẹ gbalada sàárà lọ́tọ̀ zaka dandan lòun sàárà tẹ́ǹsì náà fílà lòun o kọ̀tàṣẹ́ ń tọ́sọ náà fílà bí kíni o irú ọ̀rọ̀ yẹn àwa ní istisna iyat àwọn nǹkan kan wá wà o táàmù ọyọ sàkà ń bẹ̀ táwọn ọ̀wà ní pọ́dún. Hmm. èwo tún lè léyìí o àwọn nǹkan kan bẹ a máa yọ zàkà ń bẹ ṣùgbọ́n àwọn ò ní máa pé kí ni o ọdún ò ní máa pọ́dún kí ni nǹkan àkọ́kọ́ àlùmọ̀ aṣáru òní tọ́lọ̀ máa pé múdà kan wá núdà mẹ́wàá rẹ̀ òun náà ni nǹkan oko ìṣubú àwọn síìdì tá ń gbìn wàsímà àtàwọn èso tí a máa yọ zàkà ń bẹ gbogbo orú àwọn eléyìí àmọ̀yàn zàká wọn níjọta bá ti kórè wọn ìbá àjẹ́ wípé nǹkan oṣù mẹ́fà ní àfihàn ẹgbìn nǹkan oṣù mẹ́rin ni bá a bá ti gbìn tí ń oṣù kìíní oṣù kejì oṣù kẹta oṣù kẹrin à ń kórè rẹ̀ báyìí àmọ̀yọ tọba dídà náà fún bẹ́ẹ̀ tọba jẹ́ wípé sánmà ní rọ́jò sí one over ten nù. No? asàlẹ̀ ìdára bíi nílá ìtàlá bàtà bá ń débẹ̀ òde ní nínú àwọn nǹkan tó jẹ́ pé àwọn ò ní pọ́sù àwọn ò ní pọ́dún tàbí ọ̀sàká wọn ẹlẹ́ẹ̀kejì nàtàjù sáìmà nàtàjù màdá sáìmà nàtàjù sáìmà kí ni nàtàjù sáìmà ó náà ni àwùládù ha lápẹẹrẹ shark àbòrán àgùntàn ni o àbí ewúrẹ́ mọ́mọ̀láka àrùbáyínà ṣáátán ẹni ọba ní aboran fọ́tì lápẹẹrẹ ọlábo ẹran fọ́tì yúrọ̀ wo àgùtàn ẹ̀rẹ́ yìí àbí ewúrẹ́ abo fọ́tì lónìí gbogbo wọn wá gùn ìkọ̀ọ̀kan wá ń bí ọmọ mẹ́ta mẹ́ta mẹ́ta. mẹ́ta ó jẹ́ thirty nine èyí tó wá jẹ́ forty tí èpè forty o òun wá bí mẹ́rin ẹ̀rí automatically gbogbo ọmọ ẹ̀rìn yẹn yóò fún wa ní one hundred and twenty one kápẹ́ gbogbo ọjọ́ bí mẹ́ta o three dàbà fi times forty yóò fún wa one twenty ṣùgbọ́n kàbí mẹ́rin one twenty bó ṣe one twenty one yẹn kìsì àpàrà sàlàyé dáadáa o yọ ọ yọ méjì fọlọ́n ọmọ ẹ̀rìn méjì fún o fọba àdẹ́dà ọmọ méjì tí wà fọba àdẹ́dà yìí kìí ṣe pé yọ wà tó dúró pé wọ́n pè ọdún kan ìrọ̀rùn bẹ́ẹ̀rẹ̀ ń ti ṣe pé one twenty one yọ yọ ṣáàtù mélòó méjì méjì yọ yọ mẹ́rin méjì fún ọba àdẹ́dà ọmọ méjì tó sì wá yọ yìí àdùn fọ́dún kan lórí tiwọn èyí tá a dúró fún ni pé ẹran rẹ ti pé one twenty one o di méjì ríbùsù ilman tá a bá ń fowó ṣòwò olówó ni mi mo wá ń fi twenty five million naira ṣòwò tọdún bá ti pé màá yọ zaka níbi òwò mi bóòlù àti ọmọ yọ zaka àti ti òwò ọ̀nà mẹ́ta á tutù àyè sí dáadáa o ọ̀nà mẹ́ta gbogbo ẹ̀yin olówó o. tọ́jẹ́ wípé rúdù tìjárọ̀ asọ̀làwàntà gbégbági anílẹ́sì ẹlòmíǹbẹ lẹ́sì nìkan níta ẹlòmíǹbẹ àǹkà nìkan níta ẹlòmíǹbọ gíní nìkan níta ẹlòmíǹ stọ́ọ̀fù níta ẹlòmíǹ ẹ papọ̀ gbogbo ọ̀nà torí ọ bàjẹ́ tọdún bá ti ń pé tí wọ́n bá fẹ́ yọ zàká ọ̀nà mẹ́ta ni zaka wọ́n ti sarajọ. àkọ́kọ́ ọjà tí ń bẹ lórí wa aasi ó fifty million naira owó tí ń bẹ ń báńkì tójú ọjà yìí ta ìtàkà síbẹ̀ ó délù òun fifteen million naira so plus fifty million ó di sixty five ó wá kù nǹkan kan ṣùgbọ́n ní mẹ́jẹ̀mú nú kágbọ́yé òun náà ni àwọn gbèsè tó jẹ́ wípé téèyàn bá fẹ́ ṣàbòsí láàrin àtọ́ lọ́hùn ó ní òní sí gbèsè tó dájú pé yọ wọlé kẹ́mù tó fẹ́ yọ̀ káwọn á sì rú àwọn gbèsè wọn kèé ṣe ìyá kẹtì máa wá láti Òṣogbo ó lè wá láàrin ní ẹ̀kan lọ́dún méje ó wá jẹ mí ní eight hundred thousand naira mo lè rí mo lè mọ́ rí mọ́ àwọn eléyìí àwọn kan ni tí a ń rajà lọ́dọ̀ mi wọn ò lè mọ́ wà lọ́sọ̀ọ̀sẹ̀ o náà sì ló gbé àmì ìtìyà náà rò torí tí a bẹ̀rẹ̀ jàǹbá ayé ìtìyà náà dúró nù kẹ́ ẹ ti jọ ọmọ láàrin pé o lè jàǹbá mi kọ́dà bí nǹkan ń ṣe ojú ẹ̀sẹ̀ wọ́n mọ̀ pé àlàjì ẹ̀dá kan ẹ̀bá ti rí mi o ọmọ yín kan ni mo bá lọ sùkúù rẹ o kí ni kẹ̀kẹ́ o àwọn gbèsè tó dájú báwọn a ṣe ò náà o mẹ́tẹ̀ẹ̀ta o ìní àmọ́ sí ẹni ìwá fi twenty five million naira ó fi ṣòwò owó wá di sixty million ní ọdún mi ó sì mọ̀ pé pílẹ̀ owó òun ní twenty five million ó mọ̀ pé tó lé mẹ́ ní twenty five million náà twenty five million tó sì léyìí níjọ́ tó bẹ̀rẹ̀ òwò wẹ́rẹ́wẹ́rẹ́ nígbà tí oṣù mẹ́ta owó yẹn ó ti di twenty eight million nígbà tí epo oṣù mẹ́fà owó ti di thirty million nígbà tí èpè oṣù mẹ́jọ àbọ̀ ó ti di forty two million nígbà tí èpo oṣù mẹ́wàá ó ti di forty seven million nígbà tí èpo ọdún kan ẹ rí i pé èrè mi ń bẹ̀gẹ̀ tó jẹ́ pé ọkọ̀la tí ó yọ zàkà lọ́jẹ́ èrè ohun ò bá ṣe pẹ̀lú pé òun ó tún ṣẹ̀ṣẹ̀ wá kì í ti máa wà á yọ èrè kan yóò wà á yọ ní ojú owó èrè náà ṣẹ̀ṣẹ̀ àpọ́dún kan rẹ̀ lè anna hadha ribah tábìrún lè asli kí ló di orí bẹ́ẹ̀ nítorí pé èrè yẹn òun náà tẹ́lẹ̀ pílẹ̀ ni ìpìlẹ̀ torí ìdìjókòó ìlòbì a ti ṣe wàá yà kúrò ní ara rẹ̀ lára àwọn ìsìnkú ìyáàtì ònà bí ìdílé ìtàlá ibẹ̀ náà látò tí máa tẹ̀síwájú tó bá di ọjọ́ mẹ́jọ kọbàdẹ́dà tó nílẹ̀ ní kọjọ́ kọ́mẹ́tì ìgbà àtàwọn àtẹ̀yìn kó máa ṣẹ́wàpọ̀ lórí ìdùnnú rẹ̀ àtayọ̀ rẹ̀ kó sì má yọ fọkànbalẹ̀ kúrò ní ọ̀rọ̀ nìkọ̀ọ̀kan wa kọ́mọ́ yọ fọkànbalẹ̀ kúrò ní ìlú yìí Allahumma rabbana اجعل هذا البلد آمنا اللهم ربنا اجعل هذا البلد آمنا وتب علينا وتب على التائبين اللهم بني سيارك بلين لوا ولد نكسيره واغبتوبا wa jale padà sọ́dọ̀ Ọlọ́run Ọba jẹ́ aseri sọ́dọ̀ rẹ̀ ní seri titito wọ́n ládàá ní kẹsì rẹ̀ in tí ó máa yọnu ni ojú á máa ṣe káàánú lè máa rí yọnu rẹ̀ allahumma ja'alna minal aminin ya arhamar rahimin wassalamu alaikum wa rahmatullah. wa alaikum salam wa rahmatulahi wa barakatu. a kí àwọn afáwa ní pé wọ́n kò ní àtàárọ̀ àwọn afáwa tí à ń gbóhùn wọn náà ní fadilatu sheikh suleiman muhammad al-awwal amubiyaya ta'ala wa ra'ahum àwọn náà ni wọ́n ti bá ní yànnà náà <clears throat> lórí ọ̀rọ̀ zaka pàápàá jùlọ àwọn mẹ́jẹ̀mú rẹ̀ a wà láǹfààní láti pè wọlé báyìí ká jọ gbogbo nǹkan bá wa sọ yìí a rí i pé ìbéèrè ó ṣàkọ̀rọ̀ sáwọn ibì kọ̀ọ̀kan bẹ̀ òun ni kí ẹ jẹ́ kí ìbéèrè wa kó kó ká tẹpẹlẹ mọ́ ìbéèrè lórí ẹ̀ púpọ̀ kó lè bàa tún yé wa síwájú àti síwájú sí i àwọn ibi tí <clears throat> a láǹfààní láti pè wá sí òun náà ni zero seven zero five five zero zero zero five nine four nine zero seven zero five five zero zero zero nine four nine so bákan náà a tún ní àǹfààní láti pè wá sí zero eight zero nine seven zero zero zero nine four nine zero eight zero nine seven zero zero zero nine four nine so bákan náà ẹlẹ́kẹta tí a tún lè pè wá sí nínú àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tá a tún fi lè wa òun náà ni zero nine zero six two zero zero zero nine four nine zero nine zero six two zero zero zero nine four nine salaam wa Amin, amin. orúkọ tèmi ni ọpẹ́yẹmí láti ìdí kan hmm. òpè méjì. alhamdulilayi. náà à ń gbọ́ yín dáadáa. pápẹ́ ní ìsìn bọ́ọ̀dì gẹ́gẹ́ tẹ̀lé mi báyìí. mo wá fẹ́ wẹ̀mí sínú ẹ̀sìn ìsìláàmù. tí mo sì jẹ́ peter àbí mo sì jẹ́ fákúnlé. ṣé dandan ni kí wọ́n yí ó kọ́ padà tó fi pé orúkọ yẹn ni mo fi gbogbo dítẹ́sì fún ọmọ nàìjíríà bóyá nin ní báńkì tí mò ń lò ní. ẹ̀ẹ́dẹ́gì ni pé pé gbogbo àwọn táwọn àti ìwà wẹ́sì lọ́sì láàbò náà lò dé di okò wọn. ojú àti bàdà ọlọ́run yóò ti yín o. orúkọ alismu onùwánú lílù sàmà ẹ̀jọ̀ kẹ́ bá lọ pẹ̀lú àwọn ìdáhùn yìí o ókọ tẹ́ ń wò yẹn àdírẹ́sì ní fẹ́ tí wọ́n fi sọ ókọ ní bá ṣe anábì sallallahu alaihi wasallam táwọn yàrá wa gbà sílámù tó wá béèrè ókọ wọn tó kọ wọn bá ti jó ókọ tó dáa tó nítumọ̀ gidi àdúrà sáàmì lè chẹ́ǹjì ẹ̀ ṣùgbọ́n tó kọ ìbá ti kù díẹ̀ káàtó àdúbì máa chẹ́ǹjì ẹ̀ kọ́dà máa béèrè ìlú lọ́wọ́ àwọn míì àwọn kan wá wá ní ẹgbàá wa kan ó sọ lọ́wọ́ wọn bẹ̀rẹ̀ pé kí ló kọ́ ń kálukú ń kálukú ń sọ wọ́n ní kí lọ́kọ̀ wọ́n ní Shaitan ibn Turab ó kọ pé bàbá máa ń sọ̀yàn lóòkọ láàlú tí ń sọ òun èṣù ah, àbí wọn ní òun ní Jésù mà fa anta Abdullah ibn Turab Abdullahi lọ́wọ́ máa jẹ́ ẹrú ọlọ́wọ́n bá tòótọ́ ní kó sì kéde olùkọ́ máa jẹ́ àdébí máa ń chẹ́ǹjì orúkọ tó bá ti kù díẹ̀ káàtó bákan náà kò sì ní dá máa bá kọ matiriki pé kí ni matiriki ẹlòmíì ń jẹ́ wood ó lè jẹ́ pé ṣe ti ń ṣe bọ̀ tẹ́lẹ̀ kò nítumọ̀ sí wọn àwọn tí wọ́n fẹ́ sí ilé ayé wọn jọ ìtumọ̀ náà ní olùmọ̀jẹ́ nice olùmọ̀jẹ́ wood mr wood olùmọ̀jẹ́ water so olùmọ̀jẹ́ cook kò sí tí irú àbá so àbùkátà ká sọ̀rọ̀ ẹni bẹ́ẹ̀ ló kọ̀ tó bá dáa how àbí pé kí ló fẹ́ máa jẹ́ olóòtú máa bó kọ báyìí tẹ́lẹ̀ bákan náà ọ̀rọ̀ kọ ẹjọ́ ẹ má fi gọ́gù sẹ́ńtì ọmọ báyìí so kọ gọ́gù ní báyìí sọ kọ nísìn nìkan máa ń jọ ní ọsọ ọmọ rẹ̀ ní sẹ́ẹ̀sì náà ní títí ń lọ́kọ̀ ojú omi kí ló túmọ̀ tó sọ yìí ah, ó dùn lẹ́nu bí gọ́gù sì gbé wá sí nǹkan kàtí sáǹdì náà ọ̀dà ọkọ̀ ojú omi ní òun ni wọ́n change sí caf sẹ̀fínà ni wọ́n sọmọ tẹ́lẹ̀ yóò máa jẹ́ sẹ̀kínà ó ní kí ní jẹ́ báwọn ìfọ̀kànbalẹ̀ ah orúkọ bẹ́ẹ̀ ọmọ nǹkan ọ̀hán ìfọ̀kànbalẹ̀ dáa pẹ̀lú màmí bákan náà rọ́bíà bí mo ṣe sọ rọ́bíà à ń pe ọmọ ní nọmba fọ́ọ̀ nù kéèyàn sọmọ rẹ̀ nọmba fọ́ọ̀ kí mm-hmm. n túmọ̀ ni ìtọ́dà ni rọ́bíà olùjèrè ha oníbẹ̀ǹbẹ̀ ẹni ó jèrè láyé tí ó sì jèrè ní kíni o lálẹ́ kí a mọ̀ nínú ìsìlámù gbogbo nǹkan tí ọba adẹ́dà bá ti sọ wípé ó nítumọ̀ ààyè jiyàn ń bẹ̀ ó kọ nítumọ̀ o ẹ wá máa wì mọ́ ọlọ́run tẹ́ ẹ bá ń gbàdúgbò kan tó kọ rẹ̀ bá ní bàkàbàkan yóò sì máa hàn ní ilé ayé yàn téèyàn hmm. bá kan tó kọ ń bá ní bàkàbàkan yóò máa hàn nínú ilé ayé yàn kàmájà fi kan ẹnìkan wá fún pé kí wọ́n fún ara rẹ̀ sáré sí tí wọ́n fẹ́ bá lọ kọ onímúrú ìkorò àdébìnrin má fún un má fọ ọ̀sẹ̀ àfọ̀tán kí wàrọ̀ má lọ lẹ́nu so ẹnì kejì olóòsáré ti àdébùsọ̀ pàṣẹ òní harubu ogun ẹsẹ̀ àmọ́ ọ̀rọ̀ àtọ̀ máa da lóru ìwọ̀n náà lọ́mọ fún ẹnì kẹta wá dìde kí ló pàṣẹ òní sahali ẹ̀rọ pèsè ah, ànábì ní ìrọ̀rùn ìwọ ni ó fún hmm. ah, ká mú kó sara lóore bákan náà ó ń ṣe ọlọ́run yòójúbù ìlífà alù kéèyàn máa fi ń tọ́ da kọ́ máa fi tàn máa dára lọ́dọ̀ ọlọ́run ànábì máa ń ṣe pípọ̀ lápẹẹrẹ òjò ti rọ̀ ti pẹ́ kẹ́nìkan wá dé kọ́mọ ìjọ́jò ah ọlọ́run ó sì àrọ́jù fún wa ah òjò lóde yìí ah òjò ti súnmọ́ torí pé òjò òjò ah àlùbí mọ gbogbo àwọn dáadáa báyìí dáadáa báyìí ó ṣe kí ni o ọ̀pọ̀ nínú ṣèṣì nǹkan ìkó kéèsì àdúgbò tí bá ń gbé àdúgbò tẹ ẹ bá wà tó kọ ọbẹ̀ ọba ti ṣe é chéǹjì tó ti gbé ẹ̀ka tó. òṣìgbàdé ó ládùúgbò ọ̀nà ọlọ́njọ́ <laughs> Were yá sùn ṣùgbọ́n àwọn àríbọ̀ tí wọ́n sùn sí àti ọ̀dọ̀ títí ní so gbogbo àwọn nǹkan báyìí agbọ́dọ̀ jẹ̀nà sí iná pé dé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ń wọn wọ́n sì ń àdúgbò wọ́n ń jẹ ẹ dórí bákan náà àwọn sọ fún wa gbogbo ìgbà tó jẹ́ pé ńlọ forí sọ iṣẹ́ ọlọ́run tẹ́nìkan kan máa jẹ́ kí ni o tó jẹ́ pé ọba adẹ́dà ní máa darí lórí irú nǹkan bẹ́ẹ̀ kéèyàn máa gbé sí ọ̀dọ̀ nǹkan nǹkan mi gbogbo àwọn okọ̀ báyìí pátá ẹ̀sìn wa kò fara mọ́ o. barakallahu fina wa fikum. jazakumullahu khairan. zero seven zero five five zero zero zero nine four nine àbí zero eight zero nine nine. wa alaikumus salam wa rahmatullahi wa barakatuh àyàkùn ọlọ. ẹgbẹ́ fẹ́ bè lórí ìkan oko. kí lorúkọ yín bá abúsùmọ́yà látàkùbọ̀ mo fẹ́ bèrè ìkan oko ìkan oko téèyàn ṣẹ̀ṣẹ̀ ṣe ìkan ọ̀gbìn rẹ̀ bóyá bíi àgbàdo àti ẹ̀gẹ́ tí ó ti wá wá ọ̀ wá àárín aflọ̀tì lọ ṣé ìgbà wo ni èèyàn tó lè ṣe afẹ́ ìfàkà rẹ̀ bá àbí kò wọ zàkà bó tẹ̀ ṣe pé wọ́n ní àlàyé tiẹ̀ sì ń bọ̀ wájú hmm. wọ́n béèrè ń pa nǹkan oko wípé báwo ló ṣe máa tó ah, ẹ̀sìn ah, nítorí àlàyé ń ń bọ̀ zero nine zero six two zero zero zero nine four nine àwọn ibi tí aláǹfààní láti pè wá sí nìyẹn zero nine zero six two zero zero zero nine four nine so ibi tá a pè sí nìyẹn. Naam. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. A gbọ́ yín dáadáa, ẹ sọ̀rọ̀ sókè. Naam. Ẹ jẹ́ sọ̀rọ̀ sókè a yín dáadáa. Ah, bí a Naam. 0906 2000949 0906 2000949 àbí 0705 Naam. Assalamu alaikum warahmatullah. Wa alaikum assalam warahmatullahi wabarakatuh. Jazakumullahu khairan. Ọlọ́run bá ní sàn ọ́sítàbù àrísàdàdà tó gbà tó jọ kọ́ wọn níwà. Naam. ẹjọ ìbéèrè tí mo fẹ́ béèrè lórí zaka ni pé bẹ́ẹ̀ ṣe ní tó bá pọ́dún kan ó ṣe owó láti kà ń bẹ̀ pé tó mo fẹ́ kẹ́ bá ní yẹn lẹ́lẹ́ ẹlẹ́ẹ̀kejì zaka yẹn kápẹ́ yẹn bá ní zaka bá wọ bá bí thirty million tẹ̀yìn wá yọ zaka yẹn pẹ̀lú fígọ̀ yìí tó jẹ́ sẹ́nìkan náà lẹ́yìn ó lọ kó fún ni hmm. èní nìyẹn ṣe nínú ẹbí èèyàn tẹ̀yìn náà rí pé ó kù jẹ́ káàtó fún ṣẹ́yìn lè yọ zaka yẹn fún mo so mo fẹ́ kẹ́ bá ní ìyànnà ní ẹ̀ kó dákun láti ẹ̀rọ àbú zainab ló ń pè láti bódìjà láwọn ìfọ̀tò. akram so wọ́n béèrè pé oṣù wo la fi ka ọdún. oṣù ojú ọ̀run ni. akram kumula so wọ́n á ní owó yẹn sẹ́nìkan náà ni kéèyàn kó fún ni. àlàyé ń bọ̀ lórí rẹ̀ a lè kó fẹ́nìkan a sì lè kó fún àtọ́pọ̀ à ń bọ̀ lórí àlàyé àwọn tí sàkàtọ́ sí gan wọn ò dúnra mẹ́jọ lọ kò sì fó gbà. tọrọ ẹbí nǹkan kan ṣe ìyẹn náà wà ó. òun náà ń bọ̀ bó tiẹ̀ jẹ́ wípé ọ̀dà ká fún ẹbí wa ní zaka ṣùgbọ́n àwọn àlàyé kan ń bọ̀ lórí rẹ̀ ṣùgbọ́n gbogbo ẹni tó bá jẹ́ wípé àmú rẹ̀ bá jẹ́ dandan lọ́rùn wa zaka wa fún nínú wọn wa wà ìwọ ọ tó ní lọ ọ débi pé zaka bẹ̀ thirty million òyàwúlè ọ̀bọ bí o ó ti ṣẹlẹ̀ o ẹ̀yin náà lẹ́ni ọlọ́run á fún ẹ̀yin olùsí àà. iná ẹ̀ náà ló tún ti yá lálẹ́ ẹjọ́ ó tún yá lọ́wọ́ ẹ̀ padà lálẹ́ ẹjọ́ ó padà wá lé mi zaka padà wá lé mi. torí pé àjẹ́ àmú ìyàwó dẹ̀dẹ̀ lọ́rùn ọkọ kò sí ọkọ̀ sọ́gbọ́n ìṣẹ́ lórí rẹ̀ ẹlẹ́ẹ̀kejì wá ni pé tó bá jẹ́ wípé ìyàwó ló wá lówó ńkọ́. Hmm, hmm sóun lè yọ fọkọ ìyá lè yọ fọkọ torí pé ájà mú ọkọ èsì dàdà lọ́rùn ìyàwó gbogbo ní lásán àyè yìí láì tààrà. naam waaleykum salaam wa rahmatulahi wa barakatu. ó kọ́ mi ní abdulrahman láti ìbàdàn. báyìí ẹ jẹ́ burahman. mo fẹ́ béèrè pé ṣé èèyàn máa ń jẹ́ islam subhanallah ramadan ìbéèrè àkọ́kọ́ nìyẹn ìbéèrè kejì ni pé ẹni tó bá dìvẹ́lọ́pù lé ṣé sàwọ owó ẹni yẹn. ẹni tó ṣe kí ni ẹyin rédíò yín yẹn lẹ ká lè gba ìgbádùn yín dáadáa tàbí kẹ́ ẹ pa. Okay. Zero eight zero nine seven zero zero zero nine four nine. salaamaleykum. maaleykum salaam gan. ìbéèrè mi ni wípé ìmọ̀ sọ̀rọ̀ tẹ́lẹ̀ ṣé ẹ lè jẹ́ subhanallah ramadan alhamdulillah islam ìbéèrè àkọ́kọ́ nìyẹn ìbéèrè kejì ni wípé ẹni tó bá dìvẹ́lọ́pù lé ṣé zaka wọ owó ẹ nìyẹn. ẹ̀dá fún ẹ̀kọ́ yẹn. ẹ ṣàlẹ́ ìdìvẹ́lọ́pù yẹn pé tó jẹ́ developer. àhá ọ̀sì kí àwọn bárakàlá rẹ̀. ìkọ́ràn kùnà sẹ́yìn rẹ̀ sọmọ ní subhanallah. gbogbo ara mi sọ́dọ̀ sọ náà gidi gbogbo àwọn àìsọmọ ní islam àìsọmọ ní muslim àìsọmọ ní tẹsílim àìsọmọ ní muslim àìsọmọ ní tawhid àìsọmọ ní muwa àìsọmọ ní muwahidu ẹ máa bẹ̀rẹ̀ wá àwọn mímọ̀ so ìgbànlá tó nísinmi kí lọ́fà tó jẹ́ pé ó ń kálukú wa kì í jẹ́ nìkan kọ́ bó ń dá sí bísínẹ́sì ń. Hmm. نعم السلام عليكم وعليكم السلام نعم عبو سمية بالضرب السلام عليكم وعليكم السلام ورحمة الله نعم عبو سمية بالضرب láti Ìbéèrè mi ni ṣẹ́gbọ́ta. Salamu alaikum wàríkùmù sàlámù rahmatulá à ń gbọ́ yín dáadáa. ìbéèrè mi ni wípé tí ọkọ àti ìyàwó tí ó bá wà wọ́n wá jọ fẹ́ ṣe bísínẹ́sì kan bí okòwò pé bísínẹ́sì kan ìyàwó sọ pé òun mọ̀ pẹ́ wípé tí ọkọ bá lè gbé owó sílẹ̀ láti yẹ pé bóyá pé òun ṣe pé kóun máa mójútó ó wá di pé wọ́n ti bẹ̀rẹ̀ bísínẹ́sì yẹn owó tí ń wọlé kí wọ́n wá jọ pín kán mọ́ pín èrè tó wà lórí owó yẹn ìyàwó sọ pé òun lè pín èrè ìpè tí òun ló ń bá òun ti sẹ́yìn nítorí sọ́n ló ń bọ̀ òun ti wàhálà àbẹ̀rẹ̀ ọkọ̀ dẹ̀ ló. ta ló kówó lẹ̀ wọ́n ní ta ló kówó lẹ̀ ọkọ̀ ló kówó sílẹ̀. ṣé ìṣepá àdéhùn wọn ni pé ó fún ìyàwó ẹ̀ nípìnlẹ̀. mo àdéhùn ọkọ yẹn wípé tí èrè bá jọ ń wọlé wọ́n jọ mọ pín owó yẹn. ṣàgbé òṣèjú wa ṣùgbọ́n lórí ń tẹ́ ẹ sọ bẹ́ẹ̀ lọ bá rí ẹjẹ́ aṣèwáṣì fún ẹlẹ́à kí wọ́n dàkàn kí wọ́n jọ wọ́n mọ iye àdéhùn wọ́n rí i pé dáadáa tọ́pọ̀lọpọ̀ wọn ṣe torí pé ní tó máa wú náà tọ́jọ́ bí ọ̀rẹ́ rí so n tó sì máa ń dáa jù náà pé a máa ń yọ ayọ̀pọ̀rọ̀ sọ́wọ́ wa bíyàwó bá ti lówó lọ́wọ́ ọkọ ọkọ ọmọ wò ń wò pé bóun ọba fún ta ni wọn fẹjọ sùn hmm. bọkọ náà bá lọ́wọ́ ìyàwó náà ó gbéná pé kọ́kọ́ pariwo ta ọyà pari ara rẹ̀ hmm. so àwa ìlú sì yẹ ká àjọṣe dáadáa lẹ́nà tara wá ta so kínú ilé wo lè máa lọ àti ní pẹ̀sẹ̀pẹ̀sẹ̀ ọkọ yín ẹ sì má bẹ̀rù àwọn ẹni máa sọ fún yín lọ́tún lóṣù wípé wọ́n fi ọṣẹ wàhálà nígbà báyà wọ́n sọ pé ọ̀nà ẹ̀sẹ̀ ta ìwọ́n bá bá ti ń kó mílíọ̀nù àti lọ́lọ́ ní ìsinyìí owó tó fi ń bá a ṣòwò èrè tí ń kàn bẹ́ẹ̀ náà ní ìfẹ́yàwó lé ọ ẹ má gbọ́ gbogbo àwọn ọ̀rọ̀ báyìí àdúrà ní kẹ́yìn ọmọ ẹ̀sìn ọ̀rọ̀ tí ń jẹ́ máa lọ nírọ̀rùn tí ń jẹ́ máa bọ̀ rọrùn oníkẹ́ kọ́rọ̀ yín lé lọ ọ̀bọ̀dẹ́dọ̀ Assalamu alaikum wa rahmatullahi. Wa alaikum assalam wa rahmatullahi. Ah, Ẹ ṣe ọ̀dọ́ fún Lórí ọ̀rọ̀ zakat ni àbúzẹ́ náà kù ní ẹlẹ́ẹ̀kan sí láti Bódìjà ẹ̀sọ́ papọ̀. Ìbéèrè tí mo fẹ́ bẹ̀rẹ̀ ni pé ká pé ọdún zaka ó ti tó ọdún kan tẹ́yìn wà á yọ. Bẹ́ẹ̀ bísíǹsì tẹ́yìn wá ń control. So ó wá ti ṣe gbogbo calculation rẹ̀. Ó wá rí pé òkè ká pé bẹ́ẹ̀ yẹn ń ṣe bísíǹsì ń bàdàn sí. Ó wá wà báyà bí irú Àbújá. So ìgbà tó wá fẹ́ yọ zaka yẹn ó wá sí ṣé ibi tó ti ń ṣe onílé méjì ni so tó bá fẹ́ yọ zaka yẹn ṣé ó lè wò pé òkè àwọn kan ti pè òun láti Ìbàdàn pé àwọn nídìí zaka o tẹ́ àwọn ti Àbújá náà ń pè tó èwo gan ló wà dọ́lù jù gan ṣé ibi tó wà yẹn náà ni àbí ibi tí zaka bá ti ba náà ni ó ti yọ ọjọ́ zákùnrin afẹ́rẹ́ àwọn àlekún. aleykum salaam. pẹ̀lú ògbọ́lọ̀ ọ̀rọ̀ òdèbí náà tá a bá fẹ́ zaka sáà lè kó pọ́ńlù tó tí owó yẹn ti hù kákòlò ọ̀bùnrin àbí òòlò sí ìlú kọ̀ọ̀kan tó wó ti wù náà lórí zakabi ọ̀rọ̀ sí àwọn afáàsọ gbọ́dọ̀ lábẹ́ ìpínlẹ̀ inṣàlá. naam naam adéwálé yusuf lórúkọ mi ní láti wàdàn. kí ni ìbéèrè yín. ìdákùn tí èèyàn bá sick ẹ kò dídì ọdún kan kò lè kírun pàápàá tó ní stroke tọ́lọ́wọ́n á ṣe tó dìde nílẹ̀ báwo ni ó ṣe sọ̀rọ̀ yẹn. bàbá ẹ bá tó lọ nígbà tí wọ́n ní stroke yẹn ṣé làákàyè wà fún un. làákàyè wà ṣùgbọ́n kò lè dìde àti kírun. bí ti wáyé náà nù jẹ̀mọ́ra ẹni ọlọ́run ọba yọ̀ǹda àrùn fún tí e pé àárẹ̀ tó kò mọ tí ń ṣe. kò mọ tí ń ṣe mọ́ tá làákàyè ọba ti lọ èèyàn máa kírun o tó bá gba ìjókòó marahaba midalik tí ọba rọrùn bẹ́ẹ̀ ní dùbúlẹ̀ náà gbogbo bó bá ṣe rọrùn lèyìn ó sì máa kí fọba dẹ́dà bó tiẹ̀ jẹ́ pé wọ́n bẹ́ẹ̀ irun wọn ti bẹ̀rẹ̀ mẹ́ta lójúmọ́ márùn náà ni ó sì kì yóò kí àṣùmáìlà síkù rẹ̀ àìlà àtàràsárì ó lè kí méjèèjì papọ̀ lásìkò àìlà ó sì lè sún méjèèjì pọ̀ sásìkò àlàsárì bákan náà magribi àti ìṣáì o lè tún méjèèjì pọ̀ lásìkò magribi o sì lè tún méjèèjì pọ̀ sí àsìkò ìṣáì yóò mọ̀ dàpọ̀ yóò mọ̀ dàpọ̀ bó bá ṣe rọ̀ lọ́rùn e, e, e, eléyìí ni eléyìí ni àlùsí àsálàm ti kíni ló fi aṣojú rẹ̀ o. jazakumullahu khairan zero nine zero six two zero zero zero nine four nine zero nine zero six two zero zero zero nine four nine àbí zero seven zero five five zero zero zero nine four nine zero eight zero nine seven zero zero zero nine four nine àwọn ibi tí a lọ ń fà ní láti pè wá sí nìyẹn so kó tó di pé àwọn afáwa ò máa lọ so tá a bá ní ìbéèrè kan àbí kejì lórí tí wọ́n bá wà sọ yìí zero eight zero nine seven zero zero zero nine four nine.

ìdí gbàgbé yẹn ń ṣe lókè ẹ̀ máa kàn sí ìlà kúmọ̀ lọ lókè ẹ̀ láti ẹ̀jọ̀ ẹ tún béèrè yẹn béèrè ẹ tún béèrè yẹn béèrè. tí èèyàn bá lọ ilé yẹn lọ lè ké lókè àwọn ajẹ tẹ̀sí tẹ̀gbọ́ ó wá èèyàn wá fẹ́ mọ lọ ó wá ń tẹ́pá sí iṣẹ́ bàbá tèmi bí ìsìtọ̀ yìí káàdá dì tèmi mo wá lọ lè ké tẹ̀bíìkì wọ́n wá ń sọ pé kò dáa kéèyàn máa lọ ìlú yìí pé kéèyàn máa lọ ilé kéèyàn ẹni kó máa lẹ́mìí sí bẹ́ẹ̀ ni àbí kó máa lọ. Hmm. wọ́n ní àti ó bá jẹ́ pé èèyàn jẹ́ tọ̀rí bóyá tọ̀rí kọ̀ǹkankan ní í ṣe sufi ni ṣùgbọ́n ó ń lọ ilé kéwù àwọn tẹ̀blíìgì bóyá báwọn ṣe fẹ́ gbé kalẹ̀ ní bóyá ilé kéwù àwọn tó jẹ́ alùsùnà òní wọ́n gbà lérò so pé ṣé táwọn á ń sọ fún èèyàn bẹ́ẹ̀ wípé Eh, kò dá kéèyàn máa ṣe mọ́lùdí nǹkan wọ́n ṣàmọ́ ń kọ̀ndẹ́mù ogun tí àwọn bàbá àwọn ń ṣeun pé ṣé kéèyàn kọ́ńtínú láti máa lọ sí irú mọ́dúrọ́fà bẹ́ẹ̀ ni àbí kó pátì. Hmm. alhamdulilah thumma salatu wa salam alayhisalabad jamaa eléyìí máa ní yọ jẹ fún gbogbo àwa mùsùlùmí tí ajé olùkọ́ni ń kéw jamaa kí tó jẹ́ pé àbáwọn èèyàn fìkẹ́ lò tá a mú wọn nímú girigiri mo sì ń pariwo fún gbogbo ẹni tí ọba máa bá ní sọ̀rọ̀ síláàmù nílẹ̀ yorùbá ẹ máa rántí ọwọ́ àwọn àṣàbí ká ti gbà síláàmù o ọwọ́ àṣàbí kọ́ la gbà síláàmù o tá a fi sọ wípé gbogbo odidi ló pé sọ́dọ̀ wa lẹ́ẹ̀kan kan náà ìwọ tó o mọ̀ pé kéwù tó o fẹ́ kọ́ yàn kéwù òdodo ni kò sí rọ́mẹ̀ kí ló tó nǹkan jù ẹ máa kọ́ ń kéwù lọ díẹ̀ díẹ̀ díẹ̀ fúnra wọn wọn mẹ́rin àwọn nǹkan kan lọ sọnù tẹ́lẹ̀ tí ò yáwọn èèyàn tí wọ́n fi ń pe ń tí èso ọlọ́run lọ́lọ́run tàbí tí wọ́n fi ń pe ń tí ò tí èso ọ̀rẹ́ ọlọ́run lọ́rẹ́ ọlọ́run tàbí tí wọ́n fi ń gbé èèyàn kọjá àyè rẹ̀ ẹni tó sì wá fẹ́ kó òdodo yìí ó ti kú oríire ó ti ya ọ̀nà tí ọ̀sìn yóò gbà rọrùn ó ti ya ọ̀nà tí ó fi dọ́ba dẹ́dà mọ̀ àwa láàtò wá mú bọ́ǹbù kèé sí ìbọn kèé sí ìsìpankẹ́ láàtò wá láàmà yè mọ́ wọn àmì ìrànlọ́wọ́ lè ó ti wá àfọ́ àkàtì ẹ̀ ń bẹ tẹ̀blígù ni wọ́n ẹ̀sùn wà lẹ́bi wẹ́rẹ́wẹ́rẹ́ láwọn yọba máa ṣe yẹ̀yẹ́ ha ẹ̀ lọ́jà débi ẹ̀ẹ́dẹ́gbà ní ìsìnbọn tí àfa àfa ẹ̀sìn sùúrù àfọ́sọ̀ àmọ̀ wa fẹjọ́ sómi nítorí àmọ̀ bú àwọn ẹ̀fẹ́ ẹ̀sìn bàbá ilẹ̀ nǹkan kan tó bá ti yà oṣù àbámi òṣàṣù òun ìwà sọ̀tì mọ́ òun náà jáde kọ̀rọ̀ náà díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ nígbà òtún táìmù kan ìntì ń gbọ́yé lè kéwù ní bá ń sọ ní ibẹ̀ nàbá sọ pé eléyìí tako ìntàwọn aṣáájú wíwò aṣáájú bó sẹ́wẹ̀lẹ̀ ní ẹ̀yìn ẹ̀yìn lè ní awámọ̀ fún rẹ̀ ló sọ pé àṣọtọ̀ ní tẹ́ ń sọ fà àṣọtọ̀ ní tẹ́lẹ̀. lónìí òun gan ló tún wá dẹni tí àwọn èèyàn wá ń pé àà ẹja lọ gba ìmẹ̀sẹ̀ lọ́wọ́ ẹja gbére dára lọ́bí ọ̀dọ̀ báyìí sùúrù àti farabalẹ̀ ńlá bùkátà ké ọ̀dà sẹ́ẹ̀nì kan mẹ́tọ́ fẹ́ wọná pé eléyìí nílà ni ah, kí lè fi ń lọ òun náà sì ń kó òòlù jẹ tó lọ fẹ́ wọn náà ẹgbẹ́ àkànní ọ̀nà tí lọ́kàn balẹ̀ pé tí àwọn bá ti bá yípo kàbá lẹ́ẹ̀mejì tí wọ́n ti lọ sí Jerusalemu kò sẹ̀sẹ̀ kankan pẹ̀lú ẹ̀mọ̀ so ìkankan ní ti lọ́kàn balẹ̀ sùúrù gbogbo ẹ̀ bá ti gbódòdó lọ lásìkò tá a wà yìí kọ̀nà kó fún sùúrù o kó sì yẹ kí gbáyà àwọn ọ̀fẹ́ kó sì má máa dúró ń do pé ju abáríbi níbi ìwọlẹ̀ èèyàn lè bá bi lọ o. zero nine zero six two zero zero zero nine four nine zero nine zero six two zero zero zero nine four nine àbí zero eight zero nine seven zero zero zero nine four nine. so bákan náà àgẹ́gẹ́ bí a ti sọ ní ìbẹ̀rẹ̀ ok ra pé ìpè kan ti wọlé. asalaamualeykum. maaleykum salaam wa rahmatulah. mo ní ọ̀tí ìdáhùn lóhùn ìbéèrè yìí developer tí mo bèèrè pé ṣé owó developer tó dìvẹ́lọ́pà dáadáa yẹ ẹ̀gbọ́n nígbà wá sí ni owó dìvẹ́lọ́pà intel dìvẹ́lọ́pù kalẹ̀ tẹ́ ẹ bá ti fi ó tí owó rẹ́ǹtì jẹ́ ń bá tó pé kan ní ọwọ́ ìgbà lẹ́sùn sí kí ni o yóò sàkà ń bẹ̀. gẹ́gẹ́ a sọ ní ìbẹ̀rẹ̀ náà hello. asalaamualeykum amtula. waaleykum salaam wa rahmatulahi wa barakatu. kí lorúkọ yín ìbọlẹ̀ tí ń pè wá. afa ọ̀pẹ̀yẹmí lorúkọ mi sà. ẹjọ́ sá ìbéèrè tí mo fẹ́ béèrè kìkiri ṣé obìnrin lè bóyá ṣé ó lè kọ́lé látàrí pé bóyá ó ń bẹ̀rù pé bóyá tí ẹ̀ńtọ́ jẹ́ bí àfọ òun tó bá mọ̀ ó lè mú jà lọ́wọ́ ó dẹ̀ ti jẹ́ pé wọ́n ti bó ti ń fẹ́ mú jà lọ́wọ́ tẹ́lẹ̀ tí wàá lè dá sí lẹ́yìn níkọ̀kọ̀ ọ́ ọkọ ẹ̀ gbọ́dọ̀ mọ̀ àwọn àrùbọ̀nsìlá. tó bá jẹ́ wípé obìnrin kíyèsí wípé ọkọ ọ̀hún inú rẹ̀ ò dùn sí bóun sí ń kọ́lé àti ẹ mo sì rọ gbogbo obìnrin kí wọ́n jọ tọ́lọ̀ wọn bá kó àṣìkì sọ́dọ̀ wọn jọkọ wọn lọ àwọn kún fún sùúrù o nítorí pé tí ò ní jẹ́ kí orí ọkọ̀ ó sílẹ̀ ọlọ́run ti fi dán wo hmm. ìpìlẹ̀ ní kọ́jọ́pọ̀ aláàmọ̀ fún yín ṣùgbọ́n bá dẹ́dà bó ṣe wù ní máa pín oore rẹ̀ àti kẹ́ rẹ̀ nínú àdánwò tó ga jùlọ ayé fọ́kùnrin ni kíyàwó rẹ̀ máa bọ̀ hmm. tàbí kíyàwó rẹ̀ ò ní jùlọ àwọn tá a ní jùlọ igan ẹ wo ogun tí máa ṣe láàrin ara wa nípa pé ṣé ṣé máa tẹ̀lé ìníba ni hmm. tí èsì ìṣèjì gbé bóyá so láti fi hẹ́ẹ̀pù

ọwọ́ yẹn wà lókè ẹni tó lè ṣe sùúrù rẹ̀ ọ̀rọ̀ sọ̀rọ̀ o ọlọ́dà kókó mu adúrò ẹgbẹ́ gba ọ̀nà tí ó gbà rọrùn tí ó sì wà jẹ́ pé yọ wà tẹ́sí lè mánéjì síkírìsì rẹ̀ tọ́nà sì fi máa tó léyìn lọ wẹ́rẹ́wẹ́rẹ́ ọ̀nà kan nìkan ìnú òtòfin tó léyìn ẹ̀ ṣàfọ́kọ́ yín ẹ̀ sì gbóre yín sáfún ṣùgbọ́n ẹ̀ ń ràn lọ lórí ìmánì rẹ̀ ni. jazakumullahu khairan a ní ìbẹ̀rẹ̀ a rí pé a sọ fún wa wípé ètò yìí tí à ń gbọ́ yìí tí ó ń ṣe wá láǹfààní yìí kí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala kó dákun kó bá ní san àwọn àfa wa fadilatu sheikh amúbíyẹyà kó bá ní san wọn ní ẹ̀san olóore a rí i pé àǹfààní olówó iyebíye náà ni à ń jẹ́ ń bẹ̀ ẹni àwọn kan ni wọ́n ń ṣonígbọ̀wọ́ rẹ̀ so àwa rí i pé èèyàn méjì ló parapọ̀ so àwọn kan sì wì ní tá à ń pè ní tọkọtaya kọ́lọ́n kó má jẹ́ kí wọ́n sunkún wálé kọ́lọ́n kó dákun kó máa tún bọ̀ bá ní bò wọ́n ní àṣírí kó wá gbà ní ìjọsìn lọ́wọ́ wọn. àwọn wọn mú làjì ìlàjì kan tó kù náà ni à ń wá ẹni tí ó ṣòní gbọ̀wọ́ ẹ̀ báyìí so à ń fi àsìkò yìí rọ ẹnì kọ̀ọ̀kan wa àyẹn tó bá fẹ́ láǹfààní láti ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ ká pé nọ́mbà yìí wọ́n sì lè ṣe àlàyé fún wa lórí bí ó ṣe lọ zero eight zero five three five six one one three one zero eight zero five three five six one one three one àbí ọlọ́run ọba allah subhanahu wa ta'ala kó má ṣe léyìn ní àṣemọ fún ẹnì kọ̀ọ̀kan wa kó sì gbà ní ìjọsìn lọ́wọ́ wa la hawla wala